Koiki Media bringing the world closer to your doorstep ní báyìí second half máàṣì òun náà ó ti bẹ̀rẹ̀ báyìí ní first half tí a tán ní first half tí a tán àwọn Muyi Star wọ́n ti ní àmì ayò méjì àwọn Fortus FC àwọn ní àmì ayò òdo wọn ò tí ì gò rárá rárá àtọ̀ àmọ́ àwọn muyi star wọ́n ti ní àmì ayò méjì second half ni wọ́n dẹ̀ ń gbá lọ́wọ́ báyìí àwọn múyí star wọn ti ṣe sub báyìí wọn ti gbé àwọn mẹ́ta jáde wọn ti gbé àwọn mẹ́ta míín wọlé Yes. Koikimedia bring it the world closer to your doorstep ní báyìí ayò ti da three zero àwọn Muyi Star wọ́n ti gbá àmì ayò mẹ́ta wọlé sí ọ̀dọ̀ àwọn Fetus FC ayò ti da three zero báyìí Koikimedia bring it the world closer to your doorstep club tí wọ́n play Thank you. Fiorentina Patrons FC Patrons FC. Thank you. àwọn fatubs fc wọ́n ti fẹ́ yọ èèyàn kan wọlé kí wọ́n gbé ẹlòmíì kí wọ́n tún gbé wọlé sí inú ìdíje tí wọ́n gbá lọ bọ̀ gẹ́gẹ́ bí ohun tí ní ìdíje yìí ohun tó ń lọ lọ́wọ́ ni two three zero ló ń lọ lọ́wọ́ àwọn Muyi Star wọ́n ní àmì ayò mẹ́ta àwọn fatus ní àmì ayò òdo àwọn Muyi Star wọ́n fẹ́ gbá pẹnárìtì báyìí. Koiki Media bring it the world closer to your doorstep. ní àmì ní ìdíje tó ń lọ lọ́wọ́ báyìí àmì ayò náà ti da four zero àwọn Muyi Star wọ́n gbá pẹ wọ́n ẹ̀ṣẹ̀ gbá pẹnárìtì wọ́n ẹ̀ṣẹ̀ gbá wọlé sí ọ̀dọ̀ àwọn Fatus FC ayò náà ti da four zero báyìí Muistar wọ́n ní àmì ayò mẹ́rin àwọn Fatus wọ́n ní àmì ayò òdo ní ìdíje tí ó ń lọ lọ́wọ́ ní first half àwọn Muistar wọ́n ti score àmì ayò méjì bọ̀ ní second half báyìí wọ́n tún ti score àmì ayò mẹ́ta ó ti di eh, àmì ayò méjì ó ti di àmì ayò mẹ́rin tí àwọn Muistar tí wọ́n ti ti ní wọ́n ti na. No, àwọn Fatus FC ní àmì ayò mẹ́rin Koiki Media bring it the world closer to your doorstep. ìwọ ògbó bọ̀ mọ́ ní tiẹ̀. Let's go. I shall. I shall. I shall. Let's go now. I shall. Bẹ́ẹ̀ mo sọ. Bẹ́ẹ̀ Koiki Media bringing the world closer to your doorstep once again. Ní báyìí, àmì ayò náà ti da márùn-ún sí òdo. Àwọn Muyi Star wọ́n ti ní àmì ayò márùn-ún. Àwọn Fortunes FC wọ́n ti ní wọ́n ì ní àmì ayò òdo. Ó ti da àmì ayò márùn-ún sí òdo. Koiki Media bringing the world closer to your doorstep once again. ọ̀kan lára àwọn ọmọ Fortus FC wọ́n ti ṣèṣe báyìí ó fẹ́ jáde síta láti kí ẹlòmíì kó rọ́pò rẹ̀ kó wọlé sí ìdíje náà láti kí wọ́n lè parí ìdíje yìí. Yeah. 小姐姐，嗯，欢迎， Koiki Media bringing the world closer to your doorstep. Eh, Máàṣì tí a play yìí friendly match ni kì í ṣe league rárá àtọ̀ kìdẹ́ ṣe match tó jẹ́ pé wọ́n gba kọ́ọ̀pù sí eh, àwọn olóyìnbó máa ń pè ní friendly match òun ni match tí a play ní èní tí a wá mú wá sí ojúwòran yín lẹ́ni tí àwọn muyi star àti àti fatus fc tí wọ́n play lẹ́ni friendly match ni match tí wọ́n play eh, ní gbogbo paríparí match náà a rí wípé àwọn muyi star wọ́n na àwọn fortus fc ní àmì ayò márùn-ún tó jẹ́ five zero tí àwọn olóyìnbó máa ń pè ní five zero ibi ni a máa rí àgbẹ̀tẹ̀ la máa fi àgbẹ̀tẹ̀rù ètò yìí ibí ni a máa fi sí ibí la máa fi lélẹ̀ sí fún ti ọjọ́ ìní ọjọ́ míì ni kí ẹ tún máa retí wa tí a tún mú eré ìdárayá bíi eléyìí tí a tún mú wá sí tí Koiki Media tún mú wá sí ojúwòran yín ẹ ṣé gan ni Koiki Media bring the world closer to your doorstep once again bye for now.